أنا البدر برحمة للعالمين نبي الرحمة نبي الثورة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أنزل ونفسي تقوى الله هذه وصية رب العالمين بجميع قلبي قال الله تعالى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 الصلوات والاقامه العبادات في جانب الغيب كيف لا فحق البقاء على وجه الارض الى الله مساجدها وعرض البقاء الى الله على وجه الارض اخلاقها امه الاسلام ان الله سبحانه وتعالى احترم بيوته على الارض ولذلك ان امر ملائكته ببناء بيت له ألا هو بيت العظيم قال الله تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب تقضي فيها مناقب إلى عدد مسمى ثم من إلى إلينا عظيم فسمى الله سبحانه وتعالى الكعبة المشرفة بل البيت العتيق إن الله سبحانه وتعالى لما أنزل القرآن وأراد إنزال قوم نوح فإن الله سبحانه وأراد إنزال قوم نوح فإن الله سبحانه وتعالى أمر ملائكته أن يرفعوا هذا البيت إلى السماء فهو البيت السماء ثم روى الله سبحانه وتعالى مجال هذا البيت من قبيل إبراهيم قال الله تعالى في سورة الحج وإن بوأنا لإبراهيم مكان البيت ألا نشرك به شيئا قبل البيت للقائمين والقائمين والركع السجود وبهذا كان أول بيت وفي في الأرض لعبادة الله سبحانه وتعالى الكعبة المشرفة نسأل الله تعالى أن يزيد ذلك البيت شرفا وعزا وأن يزيد هذه الأمة شرفا وعزا ثم بعد ذلك أمر الله سبحانه وتعالى ببناء المسجد الأقصى إلى المجامع الصحيحين من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه أنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول يا رسول الله أي مسجد وضع في الأرض أولا فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قال قلت ثم ما قال المسجد الاقصى قلت يا رسول الله كم اللوم قال اربعون سنه الى بنى رسول الله صلى الله عليه وسلم مسجد هدى ثم بنى مسجده الشريف بالمدينة المنورة مهاجر رسول الله صلى الله عليه وسلم وعلى هذا كان حديث عن المؤمنين عثمان عفان رضي الله تعالى عن الله والحديث المخالف الصحيح وغيره ان رسول الله صلى الله عليه وسلم قال من بنى لله بيتا وابن ولد مكانا لله مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنه وفي روايه بنى الله له اوسع منه في الجنه وفي روايه بنى الله له افضل منه في الجنه وجاء رجل الى صدره ان رسول الله صلى الله عليه وسلم قال حكيم عثمان رضي الله تعالى عنه الله من بنى لله مسجدا فقيما كان او كثيرا ولو كان قدر من القضاء بنى الله له بيتا في الجنه نسال الله تعالى ان يقضي لباب هذا المسجد ولمن وقفه الرحمن بهذا والوفي ونعم كذلك بيوتا عزيزه في اعلى الجنة الفردوس وهو على ذلك قدير وفي ذلك كبير. فقد يكون ذلك المسلمين. أترى يكون ìpín ọlọ́run àti bẹ̀rẹ̀ sọ́kùn ọ̀gá wa lọ sílá ẹ̀tọ́ ọ̀rọ̀ náà bá lè tẹ̀lé fún ọ̀la rẹ̀ àti kọ́dà oní àyè àfẹ́fẹ́lẹ̀ lọ́rùn ọba sọ fún àwọn olùdókòwò sáájú àwọn náà oníṣẹ́ fáwọn náà sọ̀rọ̀ wípé kábẹ́rù wọn náà ọba wọ́n máa tẹ̀lé pé ọ̀nà ìbẹ̀rù rẹ̀ ní gbangba káwọ̀ àwọn ìwọ lórílẹ̀ ní sọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ ìyọ̀tọ̀tọ̀ rẹ̀ ìbẹ̀rù tòótọ́ kọ́kọ́tà bákan na àwọn gúnmọ̀ rẹ̀ òun náà ní gúnmọ̀ tí àwọn òṣèlú tó ń lọ́nà bíjù ní ìjọba ìjámà kọ́nà látàrí wọn àwọn ń bẹ̀rẹ̀ ọrụ owó rẹ̀ ìgbà táwọn máa lò lẹ́yìn àtẹ́sí fún mẹ́tẹ̀ ní wa mẹ́tẹ̀ àbára ní ìṣẹ̀ ìyá bára wa lẹ́yìn àtẹ́sí

tá a yọ ọ́nà mọ́tàlásí ajẹ́pẹ́ni lọ́wọ́ ọba lọ́dún tó ti gbogbo àgbọ̀ ìfowó rẹ̀. tó bá jẹ́ pé lọ́wọ́ lọ́dún kílè gbogbo ẹgbẹ́ wá wáyọ̀ fún ọlọ́run kí ibi tí ọwọ́ àtọ́ bẹ́rẹ̀. gbogbo ẹgbẹ́ wáyọ̀ fún ọlọ́run kí ọwọ́ mi ni o ìdí ni o ọ̀fẹ́ kúrò ní ọmọ ni o ọfẹ́ sísí láti bọ̀dẹ́rẹ́ ni o ọfẹ́ kọ́lé ni o ọjà o ilé ọlọ́run yóò máa wá pẹ̀pẹ̀lẹ̀ máa bákan náà àti ìfowópamọ́ ìdàkẹ́jẹ́

إن أول بيت ولع للناس الذي ببكة مباركة وهدى للعالمين. Ìdí àkọ́kọ́ tá a ti délẹ̀ táwọn èèyàn lórílẹ̀ kàbá iná ni. Wọ́n wá béèrè àwọn ènìyàn wá sí wípé délé tí ó kọ́kọ́ tó ní ilẹ̀ yálà wọ́n tó tẹ̀lé o yálà wọ́n tó lọ́wọ́ bá wà nílẹ̀ yìí wọ́n jẹ́ kó ń gbẹ́bẹ̀ ni tí èdè tó wọ́n ti sọ ní ìjọsìn tó lọ pé nígbà tí sọ ní ìjọsìn ó ní kàbà tí wọ́n kó dé àyè wà wà nínú ẹ̀ àyè ní ló ti kọ́ ní nílẹ̀ káwọn èèyàn lélẹ̀ ó fi ẹ̀rọ gbogbo ẹ̀ ṣùgbọ́n tó wọ́n kọ́kọ́ sí ilé tẹ̀lé lórí ilẹ̀ wọ́n wá ti sọ ilé ní ọlọ́run rẹ̀ wọ́n máa náà ọlọ́run dàrú sí àkọ́rọ́ jẹ́ ìlú òdébẹ̀ bí òkú wa lóòdó bẹ̀ wò wọ́n lọ tuntun rẹ̀ káàkiri a ti lẹ́nu ọ̀sẹ̀ ti lọ òbí ni ń sọ mẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ òkú láti rẹ̀ bẹ́ẹ̀ bí a káàkiri ní ọ̀sẹ̀ ti lọ bákan náà bẹ́ẹ̀ bí a ti rújú oorun òbí ni gbogbo aláàbò báyìí ká lẹ́kọ̀ọ́ àgbègbè gbogbo tẹ̀ ń parí akókò ká lè lẹ́kọ̀ọ́ báyìí ṣe lọ́kàdí ọlọ́mọ ìgbà a ti rújú

wọ́n ní kókò lẹ́nu àkọ́lọ́sọ àgbélé yà á mọ́jú lébẹ̀ yà á máa lébẹ̀ wọ́n á dọ̀kọ̀ òṣèlè. ilé ọlọ́run ní ma kọ́kọ́ fi lélẹ̀ ìfẹ́ ẹgbẹ́ ẹ̀sìn èmi ọlọ́run ọba mọ́tíláṣí ìtàlá ìlà. àbúrò ìwà lọ́wọ́ sọ̀kan jọ sọ wípé mọ́tíláṣí òkèrè lọ́kọ́kọ́ lórílẹ̀. ànábì ní mọ́tíláṣí ìtàlá ìlú. ọlọ́run ní fún màá lẹ́yìn rẹ̀ mọ́tíláṣí òkèrè ni àdébìnrin àgbẹ̀kọ̀ àṣọ mọ́tíláṣí ìtàlá ìlú.

ọmọ ìfọdù náà àkọ́kọ́ afẹ́lẹ́ ànábì ọ̀kọ̀kọ́ ń ṣe jọmọ́ ẹ̀jẹ̀ àwòlọ́wọ́ kì í ṣe ìtọ́pọ̀lọpọ̀ ìgbàgbọ́ wa láti ojú rẹ̀. Ìgbà ìgbà ìjọba ọlọ́run òun ní ìṣẹ̀lẹ̀ ànábì láti máa mú. Ìdí ọba ti jẹ́ka ànábì bá ṣe gbogbo ẹ̀ka ti ṣe kò ní kábàá. Yọ ọmọ rẹ̀ yìí, ọkàn ló ti máa bàjẹ́. Ìgbà tó ti ìbá ṣe ní ìbá ti ṣe lọ́mọ wa dáa ojútùú ìdààmú máa rí bí ẹ ń gbé lọ yóò yọ ọmọdé àmọ́ yìí bí ẹ ń gbé gbogbo ní ọmọ ọmọdé bá ìdààmú ẹ̀wọ̀n màmá mẹ́ ọlọ́run dàpọ̀ bí a fẹ́ ẹ̀lẹ́ bí àwọn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn yọ̀dà kó nù ọ̀rọ̀ wa yọ̀pọ̀ nù ọ̀rọ̀ ìyàwó wa yọ̀pọ̀ nù ọ̀rọ̀ bàbá wa yọ̀pọ̀ nù ọ̀rọ̀ àwọn ọmọ wa náà. iṣẹ́ àkọ́kọ́ sọ́dún lọ́dún yọ̀pọ̀ kọ́ kó ṣe bó ṣe ní mẹ́tì náà lọ́dún àwọn ọ̀rẹ́ náà ọ̀rọ̀ àìsí àfẹ́ àyùkọ̀ àwùjọ àbí pọ́pọ̀ kan lè wà tí ibi náà gbé màkúnyè òkúnyè ibi tí màkúnyè ìkúnlẹ̀ náà sílẹ̀ lè nítorí tó pa kí nà ó bá kò wọ́n ti aláṣẹ ni kèé tí omi dábẹ́ dídé o àwọn àbá wa ni wọ́n máa dábẹ́ sí ọ̀dọ̀ láti dé o wọ́n ń rọ́ ṣàkúnyà mẹ́rin alébìyẹ ṣàkúnyà ilẹ̀ tó lọ yẹ kí pọ̀jù rẹ̀ ẹni tí wá múra kó bí o bá ti lẹ òní lẹ òní lẹ o ìdààmú yìí wọn máa bá mẹ àdúrà tí a máa bọ padà jẹ ọgbà pàpàtà jọba alùpàtà wà lónìí náà wọn ni ètò òkúta àmùsùn ní ìlú ṣe kí afẹ́fọ́nmọ́lá àbúkù wọn ní sẹ́yà ibi àfi ọgbọ́n ẹ̀sìn náà láti máa ní. àwọn náà ní ẹ̀ka wọ́n ní ọmọ méjì yẹn ní òkú bàbà fún ọ náà wọ́n náà nígbà tó pé ogún ẹbí àti ìpín bàbá wọn ní ọgbọ́n ẹ̀fọn.

wọn ò lè sọ́yìn kẹ̀kẹ́ wọ́n fún ànábì ṣùgbọ́n ọ̀pọ̀ pẹ̀sẹ̀ bọ́lẹ̀ tó wí pé ànábì wọ́n fún wa. ó jọ ìṣe àlejò kéde fún pé lọ́ka ti kí kọ́ba yòó sábà wá pọ̀ wọ́n wá nàfà gbogbo wọn tí wọ́n wà ló fún wọ́n wà máa kọ́ bá sí àjọ tàbí ọba bẹ́ẹ̀ tí ó bá ti ń kílà àárọ̀ ìbẹ̀wò kò sí. tí èsì ọ̀lẹ́ wọ́n lò kó bẹ̀ tó wá ń yìí wá jọ pé ó bẹ̀ fún àgbọ̀ wá jẹ́ bí àánú wọn. Ẹ̀jẹ̀ náà wọ́n wà ń àwọn orí àti ọmọ bá ti tò ó nítorí pé àwọn àmà àti ìyáàfẹ́ báwo yẹn ti ń gbọ́ lábí náà lábí náà yìí pọ̀ gbẹ́rẹ́ lè bí àwọn àmọ́kọ́ ayọ́ yóò wà ní màlẹ́ ìlú ó ní ọmọ kan fi ọwọ́ gba yẹ̀pẹ̀ kúrò ìdíkà rẹ̀ wọ́n ti ti nínú ẹ̀gbà wá ti tòkí òkú ti rà ó lòwò ó ti rẹ̀ nítorí pé òun ń tẹ̀ka fúra àwọn òun wọ́n tẹ̀kì bí wọn lọ àdéhùn ìlú máa ṣe é ìrẹ́lọ́tọ̀ kó àlọ́bì ni àmọ́ àkọ́ owó ẹ̀ ó ní báyìí. ó dà ìjà tó lọ́wọ́ bá kó ìjà ló ń ká àwọn ìjọ mi àwọn oníṣòwò wọn ò tán ọwọ́ wọn ni kúrò wá. ó dà yóò wà tó pọ́ mọ́nà náà ìgbà wà báyìí wọ́n pè wọ́n ó kó tán òní pẹ̀lú ìdílé nàbí ìrọ̀kọ̀. Àwọn kúlẹ̀ àti àwọn ìṣọ̀rọ̀ àgbò wọn wá ń kọ́ láti wọ́n jẹ́ lónìí dọ́kẹ̀tì dọ́kẹ̀ta akọ̀rọ̀kọ̀ bí wọ́n kò lè ti ìpè aṣọ ìyẹ̀wò mẹ́rin wọ́n wá pé ọjọ́ méjìlá ní nǹkan bá ti dọ́nà lọ. kí ni àwọn ìṣòwò rẹ̀ wọ́n bá wọn di ìyàbílò pé báwa lè fi wẹ́ lọ́dọ̀ wọn sí ìfowópamọ́ ti ọ̀fẹ́. àbíbi yẹn ẹ̀rọ gbogbo ọ̀gbọ́n òye wọ́n á ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀wọ́n bá wọn di ẹ̀rọ wọ́n àpò wọn là. wọ́n wá là kí láìpò déédé wọ́n wá fi ṣe sílà. wọ́n wá ń mọ̀ ó ń rò ó tún ọ̀pọ̀ bàmọ́ sí ní o ó tún ọ̀pọ̀ bàmọ́ àpawọ́ tún ọ̀pọ̀ àpawọ́ ń bẹ̀ wọ́n kọ́ bá tún àdébí sọ́kọ̀ lọ́wọ́ ìyàwó kan tí ní tó dé nígbà wá kọ́ ní ìyàwó rẹ̀ sí àdébí sọ́kọ̀ lọ́wọ́ ọmọlógún ọdún lóòrùn kàtẹ́wò kọ̀díjà kọ̀díjà fún mi kí ló ti dàgbà wá fún nígbà tí àwa kọ̀díjà fún àfẹ́lì ṣe ákìmù pẹ̀lú ìyàwó àìṣà ṣùgbọ́n ìyàwó àìṣà kò tí kò gbé nígbà yẹn àdébí ìyàwó àpò ìyàwó àtàwùjá táwọn ọmọ ọmọ wọn bẹ́ẹ̀ sọ àwọn akọ́kọ́ ní ìyàwó àtàwùjá di ìyàlé akọ́kọ́ ní ìyàwó àìṣà di ìyàlé àwọn àpò àmì ọ̀dọ̀ ìyàwó àtàwùjá di ìyàlé ní ìṣòro gbẹ́gbẹ́lé ìyá wa ní àmì ìyàlẹ́ ní ìdákọ́kọ́ òyì wọ́n ní ìyá wa ṣàdámù ìyá wa sáwọn wa kọ́ ni tí mo lọ ká ìyá wa ṣàmà ọkọ̀ ọkọ̀ lè tẹ̀lé ìyá wa ọkọ̀ yẹn ní ó máa kọ́ lè má ẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ kan ìyá náà nìyí mọ̀tàlá kiri àwọn akọ àti sọ̀rọ̀ lọ́wọ́ هو دخول الصحابة الجوكر من الحديث في مرة أحسن الدورة أتابو داود بن عديد أبي هريرة قلت إني لا يوفي رجل مظلم لنفسه أهل كان فده مسلمي ونيمو لازم بفتاة من البنك موتا ọ̀fẹ́ ìrìnàjò mẹ́ta ṣe ìgbà ẹ̀nìbá ìgbà yìí ẹ̀nìbá yọrí ẹ̀nìbá lè fẹ́ fẹ́ fọ́ ló bá fẹ́ bá àdúgbò ní ìlú ọba máa ti rẹ̀ gbogbo wà láti ń tàbí lọ́wọ́ sí ọlọ́run ọmọ kàbáṣubáṣu àmọ́ọ̀rùn bìbí kàmáàlà kàbáṣubáṣu àmùlùwọ́ ìdìbò àmì ilé ẹni tó tíráwù nínú ìdílé kọ̀ọ̀kan ti pẹ́ńpẹ́ tó wá sí padà lẹ́yìn àgbẹ̀yẹ ọdún tí gbogbo yóò lè pàdé ẹ̀ pẹ̀lú gbogbo àtayọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n ti máa fi dáadáa pàdé náà. mọ́tàlá sí

báàtò ti ṣe ní ayé wa báàtò ti ṣe ọlọ́run lọ́gbàdọ́gba tó ti wá máa pa tó ti wá máa tán náà ìmọ̀lẹ̀ yẹn kí ni báàtò ti ṣe ọ̀gá mọ́ àkọ́kọ́ sẹ́yìn tó ti kọ́kọ́ ṣe gbọ́dọ̀ bá di má àwà wà mọ̀ bí lè rògbà gbogbo àwọn ọmọ tí ó jọ gidigidi lọ́dọ̀ tí ó ti dàgbà yálà àwọn òbí wò yára fún wa yálà àìní òtí ìdè kí wọ́n lè dágbó ànábì lé wọn máa wá aṣọ náà. Máa tọ́kọ́ di ìlédè táwọn ọ̀dọ́ nínú ìjìnà. Àwọn ọ̀dọ́ yìí èrè àkọ́kọ́ tí wọ́n wá jẹ òní pé láàárọ̀ lọ́sàn lóru ọmọ àdàbí ìjọ wà wọ́n wá ń ké ọmọ tí ó lọ́sàn náà. Nígbà bá ti wá ń kú lọ, ẹ̀sọ́ tí wọ́n ti wá dọ́ kò sí lọ́sàn tí wọ́n kò gbé báyìí. Tí wọ́n tí wọ́n wọlé ní ọba tí wọ́n mẹ́rin àgbà yóò pàdé ẹni tí yóò pàdé lọ́wọ́ àgbà tó ní àwọn àgbà ẹkún mi ní ẹnìkan wọ́n á ṣe yọ̀ọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lọ ẹgbẹ́ rẹ̀ yóò mọ̀ mẹ́ta ẹgbẹ́ rẹ̀ yóò mọ̀ mẹ́rin ẹgbẹ́ rẹ̀ yóò mọ̀ márùn gbogbo àwọn tó mú wọn irú wọn ìbàdàn tẹ̀sí sáàmù pẹ̀lú sáàmù fún òbá wà sí rẹ̀ sáàmù fún òbá kà lọ́wọ́ wá dé ń jẹ lójú òfúnra máa ń wọlé lóko ní tìrọ̀rí. ṣé ibi tá a kọ́ yìí wàláyé wàláyé ibi tí nǹkan ti tẹ̀sán máa lọ́rùn. ẹ ń sọ́ni sábà ìjọ ọ̀pá pẹ̀lẹ́ rẹ̀ wá sọ́dọ̀ lẹ́yìn sọ̀rọ̀ kó àwọn ọmọ tó ń ti gbogbo gbé ti àwọn àfa àlànà láwọn ilé àfa tí wọ́n ti gbà

nítorí pé ibi ìdọ́lẹ̀ wà lọ ibi ìdọ́kọ́ ọlọ́mọba wà lọ. àlẹ́kọ́kọ́ má kàwé o ṣùgbọ́n tí kí wọ́n bá ti tẹ́lẹ̀ bọ́ ma bí èèyàn bíi bẹ́ẹ̀rẹ́sì ni. ó kọ́ ọmọ náà yàn lọ́wọ́ ọwọ́ á sọ fún mọ̀nà rẹ̀ ní fún rẹ̀ gbé áta. ọ̀rọ̀ yìí ó ń tọ́ fún tọ́kí tó lè bá bẹ̀rẹ̀ náà wà wá. ó lè lò fún abọ́ òrò fún ẹ fún yìí madam bẹ́ẹ̀

àjẹni o bọ́ ọba pèlè ìfẹ́ lájẹ wọ́n pèlè àjẹni àlájẹ. àkọ́kọ́ ọ̀gá àtàtà àkọ́kọ́ ni òyìnbó ti láti wá ti fi sí àwọn ọ̀dọ́ nkẹ́yìn ní ní sọ́dọ̀ ti fi sọ́dọ̀ láti pa tí wọ́n láti máa ń ọ̀dọ́ ibi sọ́dọ̀ wọn bá pọ̀ ìmọ̀ ọ̀rọ̀ wọn lọ fún wọn ọmọ tí ó lọ àwọn àwọn ọ̀rọ̀ wa fún ọ ẹ wá wọn jápọ̀ ìdáhùn tó rà mo ti lọ yàrá tí mo ń sèlè máa ń gbè sí máa fi báyìí lọ ṣùgbọ́n bá mi owó kíkọ́ òfò náà lọ́rùn bá ló ṣe ń kò sí àbí ti bàbọ̀ mo ṣe lọ́rùn tí ewu rẹ̀ bá ta káwọn ọba náà bọ̀ ọ̀rọ̀ bí mo ti àyọ̀ pọ̀ tó máa kó yàrá fẹ́ díẹ̀ àwọn èèyàn lọ. táwọn ọba náà lọ́wọ́ ń ṣe

ẹnu ká mọ̀tàlásọ ọgbà bá àwọn wà káàkiri bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. tí ẹ bá ti bí àwọn sọ̀rọ̀ àbá ibi tẹ́lẹ̀ yóò fi sọ̀kúnlé ìdí wọn lọ. àmì tó ń rọrùn ìgbè ńlá ìwà ìkọ̀ ha olùdí àkọ́kọ́ kíbi tí ẹ̀rọ káàkiri àkọ́kọ́ ó ti fi gbogbo àwọn ọ̀dọ́ ládùúgbò obìnrin ẹgbẹ́ ìkejì mọ́tàlásọ tó wá di ilé ẹ̀kọ́. bí àwọn ìṣòro náà ibi tí ó kọ́kọ́ lò jáde ní mọ́kàtà lọ́dún ìwú náà islam lọ́dún ọ̀dọ́ tó bá dáwọ̀ sí náà ní ilé ẹ̀kọ́ àkọ́kọ́ àwọn ìbàdàn tí pọ̀ mí lẹ́kọ̀ọ́ lọ́pọ̀ láwọn lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́nà. ẹlẹ́ẹ̀kẹta tí ó wá ní pẹ̀lú ara ẹni ayé abẹ́wò bọ́lá tó wájà bẹ́ẹ̀ àáfà ìlànà àwọn ìyàwó àti ìròyìn tàbí ìgbà àbá ọdún àbá ọdún yóò lọ wọ pé tàbí pé ẹgbẹ́ lọ́gbẹ́dọ́gbà kàmọ̀tò ní tẹ̀gbẹ́ yẹ o àtẹ̀gbẹ́ lọ́gbẹ́ yẹ o àtẹ̀gbẹ́ lọ́gbà ti wá pé wọ́n ti dìde pẹ̀lú wọn. àmọ́ ọmọ para wa bàbá wọn kọ́ ààyè wa náà òkú àlọ́dẹ ọ̀dàbọ̀ ẹ̀ gbígbé láti kó ní èdè lọ́nà náà àmì àdàdà wọ́n bò àbùkọ̀ wa àmọ̀ àfẹ́ ìdára wa àmọ̀ ọmọ sá gbàgbà ìdòwò àkàndínlágbàdà ìlú wà lọ́dún àbàdàn àwọn ọlọ́dún ẹ̀jẹ̀ tó bá ti máa ń kó ènìyàn pọ̀ ní. bí wọ́n bá ti èsì ní ọ̀fẹ́ o bí wọ́n lè ṣe yíyọ èsì ní ọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́n ìlànà ọkọ̀ tó ti bẹ̀rẹ̀ lọ. àkọ́rọ̀ náà lè lo bímọ ìjà lọ sá. ilé ìwà ọmọ tó bímọ wà á ń pa bímọ ní ẹ̀kọ́ ara lọ bí. mọ̀tà ń tún wá bí máa ń pa ilé ìgbẹ́jọ́. bẹ́ẹ̀ ni bàbá wọn ń fi ẹjọ́ ọmọ rẹ̀.

gbogbo ojú ẹ̀ Ṣé o ti láti parí máa ka nílọ̀rọ̀? Ṣé o ti pamọ́ ah! bẹ́ẹ̀ ah! akẹ́kẹ́ àti òun àti ìjọjọ àwọn ọmọ tí ọ̀pọ̀ wá jọ wọ́n ti fẹ́ náà wá bí lórí ní àwọn ọ̀rọ̀ kí ni ń tó owó ìlú ẹ̀ńtò fún ìfọ́nà ọmọkùnrin ìlànà ìwọ́n ti wá lọ́jọ́ ẹ̀ ẹ̀sìn wọn má lè lẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ àfọwọ́ pé ẹnìkan ní ọdún bọ́lá gba ẹ̀dúlé o ẹnìkan ní àwọn ọ̀dọ́ tó bá ó ní àgbàdo kílà ní ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ kan èyí náà ló ní bàbá àgbà àkọ́kọ́ àwọn ilé ní yíyọ ẹ oní bàbá ilé ọ̀tọ́ jáde o ó ní bá àwọn abẹ́jọ́ ṣe fún ọ gbogbo ọgbọ́n náà kò fún ọlọ́pàá ẹ̀rọ ìjà àwọn àmì tí ò lọ́wọ́ fún ọlọ́pàá ìgbà àkọ́kọ́ bí nìyẹn ó kò tó sí mọ́tíláṣí rẹ̀ iye parí ẹ̀. jẹ́mọ́ sẹ́ni pé àbí ìdìgbò àwọn ìdìgbò yìí pé kéèyàn máa dájọ́ ọ̀kan ilé ayé àwọn àmùsùlùmí kan sọ́kọ́lá tó yìí jọmọ́ àkọ́ ẹ̀ wọ́n mú náà lóhùn àkọ́ ẹgbẹ́ ẹ̀ka àrùn mọ́sálásí fún mi ilé ìgbàlejò àwọn tí ó bá dé láti ta àkọ́wọ́ sí àmì ìlú ọmọ ìṣẹ́ ìlú ọmọ ìṣẹ́ ọmọ ìṣẹ́ ìlú mọ́sálásí pẹ̀lú àmì ìlú ọmọ ìṣẹ́ ìlú ọmọ ìṣẹ́ ọmọ ìṣẹ́ ìlú ọmọ ìṣẹ́ ọmọ ìṣẹ́ ìlú ọmọ ìṣẹ́ ọmọ ìṣẹ́ ìlú wọ́n kò gbọ́ mẹ́ àjọ wọ́n kí ẹ̀dọ́ wọ́n ń sàn wọ́n àjọ yóò fẹ́. jàmbá tí ó bá wọ́n lọ kẹ́kẹ́ sàtúgbò ọmọ wọn dà ẹ̀fẹ́ wa ẹwọ́n tó àti fira wa ọba láti ikú ògbọ́dọ̀ níbo ni ọ̀sùn ìmọ̀sùn náà ní yàrá kàdí báwo àjọwọ̀ rẹ̀ lò ọmọ márùn àti ọ̀rà ọkọ̀ dúkìá wọ́n wà ní ẹ̀yọ́ ọjọ́ ìmúra dìbò gbogbo wọn gba ìṣọ́mọ̀ ìyáwádé àbẹ̀wò ìjọba àti iná fà á tó fi jẹ́ pé ẹ̀fà ti bẹ ìmáàmù òun lọ́gbọ́dọ̀ di olóró láàrin wa kí ìdúró lóró èyí ó gbà kó ẹni wà tó wọ̀rọ̀ oṣù èyí ó gbà kó ẹni wà ẹjọ́ ọmọ mẹ́rin wá ẹjọ́ ọmọ mú owó fún ìmáàmù ìmáàmù kì í sọ ọmọdé bẹ́ẹ̀ jẹ́ o òṣèlú náà lẹ́bi o wàhálà lẹ́bi ojú ọmọ òṣèlú ẹ̀dá ìlànà o wàhálà kò o wàhálà kà á kí o èyí tí ọ̀nà ti ní ọlọ́pàá ti di báyìí ṣùgbọ́n gbogbo ọmọ tí ilé ń dàgbà sí báyìí tí ń pè ní àwọn ọ̀nà ìsìláàmù ọ̀nà àkóso rẹ̀ àwọn kàkẹ́ wọ́n kò dára tàbí òṣèlú ọ̀yà rárá wá pé àwọn ọ̀nà ọ̀nà gbogbo lò àwọn ìṣẹ̀lẹ̀ àdàbọ̀ ṣùgbọ́n àwọn ẹni tó àwọn ilé ń pọ̀ tó wa ìdí tí wà ní ìṣẹ́ àwọn ọ̀nà ẹgbẹ́ ẹ̀kẹ́tì ìmọ̀ràn àwọn ilé wà sí ara ẹ̀ká lọ́wọ́ owó tún pàtì kò tẹ́ kan lọ́wọ́ rẹ̀ ẹ̀rú kò mú ọkọ̀ ó kẹ́ ẹ̀sìn owó náà mú ìlọ́run ló lè gbọ́ kí wọ́n ṣe táwọn ń ṣe oúnjẹ pẹ́ẹ́sì lọ. Bọ́wọ́ tẹ̀ ọ̀sán pẹ́ẹ́sì lẹ́yìn lọ fún gbogbo bọ́wọ́ dá o wà láì bá kò tẹ́ ọ̀pẹ́ ilẹ̀ ti àbáláyé. Kìí ṣe ẹbọ o, ìgbàgbọ́ kí ni o, ẹ̀sìn àbáláyé. Jọ̀mọ́ ìgbàgbọ́ bá jẹ́ àbúrò dáadáa méjì ò lọ́wọ́ ayé náà, ẹ̀mí kọ́ nígbà olóhùn ẹ̀yàn ọ̀rẹ́ òun jẹ́ kíkọ́ tó lè yorùbá àkọ́kọ́ tí ìṣẹ́ kàwé ló ká dúpẹ́ wọn lọ yorùbá dàda wa dada ní ilẹ̀ náà sọ̀rọ̀ òun rìn rìn rìn lẹ́bi pé ó dá ìṣẹ̀lẹ̀ pápára wọ̀ ibi ìyọ̀nà lẹ́nu ń jẹ́ ìwọ̀n tọ́lọ̀ lọ́mù kó o sì rú àwọn ìṣẹ̀kẹ́ ó lọ́wọ́ tọ́lọ̀ lọ́mù ó wá lọ́rọ̀ lọ́gbẹ̀ẹ́

bàbá ọba fún ìgbogbo tí ndị bá lọ́dọ̀ àwọn náà lò sí nígbà wọn àbá àjẹ́ òògùn lẹ́nu ni wọ́n lẹ́rọ̀ ló lórí ẹlòmíì ọlọ́run lè dé ha bí. àwọn àwọn àwọn méjì ààrẹ wọ́n wọn wọ́n wọ́n bá láti tẹ̀lé ní ìpìlẹ̀ lọ́dọọdọ ààrẹ náà gbogbo pẹ̀lú tẹ́lẹ̀ Ọmọ aláàbí tó kú òní ọ̀yọ́ tọkọ ní sí àfọ̀já ìmọ̀sọ̀ tọkọ ní Ìlọrin. Ṣé kí ń tí àlàṣẹ́ oná níbi ilé ìlà òkú àgbọ̀n rẹ̀ kíkí ní ẹgbẹ́ ìdájẹ́? Lọ́rẹ̀ náà, gbogbo táwọn wá kìí ọlọ́run máa fúra bá mi pé bákan àgbẹ̀nà ewu ti dábà fi ìdí tó hàn lọ́pọ̀lọpọ̀ àti yóò bí kí lọ́dọ̀ ọlọ́run ti wọlé kọ́ abọ́lọ́pọ̀ ìṣàrọ̀ sọ́ọ̀kọ̀ wá sọ̀rọ̀ ayá yìí ọlọ́run àpẹẹrẹ àgbẹ̀nà ewu ti dábà fi ìdí tó hàn láti gbọ́ pàtàkàlẹ̀ pé bójú kan kí ìkẹ́lẹ̀ wá àtẹ̀yẹ kí lọ́dọ̀ wá tí àwọn àti ẹbí rẹ̀ máa tẹ̀lé ẹgbẹ́ bímọ tí wọ́n máa wọ́n

yóò padà di ìjẹun ní ìpadà fún gbogbo oníjà níta ẹni wọ́n lọ́kàn náà ìyá ọlọ́run ti wá wọn ní kò àyè tá a bá ti gbà mú wọn ní àkókò rẹ̀. Jọ̀mọ́ àfa mi ní ẹ bá fẹ́ lè màmú lọ́run tó ti àtúntò àyè. Bẹ́ẹ̀ ni wáyé rẹ̀ ó wá ní Nàìjíríà ọkọ̀ ten billion naira. Wọ́n ní aṣọ kí pẹ́lẹ́tì ọwọ́ lónìí from this year ọgbọ́dọ̀ dé twenty five million naira pàtẹ́ ẹgbẹ́rẹ́ lónìí yọ ọ́ dé ten million naira wọ́n wá ní gbogbo ti pẹ́ẹ́tì kóta rẹ̀ yọ ọ́ lọ kìí mà lónìí ọ̀nà kìí mà wọ̀nà ìfẹ́lẹ́ ìbámu kìí mà náà lónìí lónìí o lónìí o kò báyìí yọ ọmọ nǹkan tí màá mọ̀ lọ yóò fi aṣọ ìjókòó náà yọ ká di ọmọ yọ kọ́dà ìmáàmù ìbá àwọn aṣọ ya lẹ́yìn tó ya lẹ́sẹ̀.

lọ́pọ̀ nínú àwọn òbí ìsìlámù wọ́n mú ọ̀dà náà ẹ̀kọ́ báńkì ìbí tí ó lò ká ẹ̀dá wà lọ́pọ̀ láti ná nítorí pé ààyè ọ̀wọ́ ló bákan náà lọ́pọ̀ láti lóbi ṣé paríparí ànábì ìbọ̀rí sọ́kùnrin àwọn ọmọ ọkọ̀ àbá ọkọ̀ náà àwọn èyí nínú ọkọ̀ àbá kẹ́kẹ́ àlùkò ìwà ọkọ̀ ògùnlá ọkọ̀ ọbẹ̀ kí ààyè yìí wọ́n ṣe ní orí ààyè owó ìfi ọrẹ kí o tún máa ń yọrẹ táwọn aṣíkò àbábọ̀

Ebe ìlú ìdínà ètùgbó ti tú. Ṣẹ̀gbọ́n rẹ̀, kó táwọn ẹgbẹ́ ìdẹ̀kọ́ ẹ̀kọ́, òun kàn kọ́ rẹ̀ lò. Nígbà ẹ̀bá wa ń kó dúkìá ìlú ìdílé

tí wọ́n ń tàbú àwọn tí ń lò ń tàbí sàrò bá lè parí ní àjọ bọ́rẹ́ bá lè gbé sínú àmẹ́ta ẹni tí ọ̀gá tí ó ga bá lè gbé ga táwà ló lẹ̀ díẹ̀ ọdún ọdún bàbá fásitì ní ọdún nínú kí báyìí àwọn wa dà báyìí ọdún wa yọ báyìí èyí tó lọ ń wà fún wa àwọn wa ń bẹ́ẹ̀ náà yìí bá ti yọ a

ní ọ̀gbìn ṣe ìgbọ́dọ̀ ìṣẹ́ àwọn ọlọ́ba lè ṣe wọn. Gbogbo ìyá ìyá ìyá ìyá ṣe ìṣẹ́ wọn láàyè ṣe ìgbọ́dọ̀ ìṣẹ́ àwọn ọlọ́ba lè ṣe wọn. Lórí lórí ìgbà lè ṣe wọn. Gbogbo ní kánáwó bá gbé ìgbà wọn bá bẹ̀ ìdíje ìgbóná ọlọ́ba bá gbé ògbó náà. Láàrín tí ìdápò wọn ti lé báwo ti yọ́nú sí tí a lè fi àwọn àmọ́ rẹ̀ lọ́nà òṣèlú ilé tí wọ́n máa ń lò láyè olóòjá wa o. Nínú ẹtí ọ̀pọ̀ lò sí ìgbàdà kéde oríire pẹ̀lú àyè olóòjá wa o. Nínú ẹtí ọ̀pọ̀ rẹ̀ bọ́ lò sí èyí nínú ẹ̀ pẹ̀lú àyè olóòjá wa bẹ̀ o. Wọ́n ti rúlẹ̀ sọ̀ náà wa yọ̀lù sí wa láyé yọ̀lù sọ̀ láti yára. Gbà wá lẹ́rù fún ọ, wá dá orí ìyọ́nù rẹ̀ láyé àti láti yára láṣọ́ wọ̀ àkúwọ̀ fẹ́ Alhamdulillah. الحمد لله الذي خلق السماوات والارض وجعل عند والنور ثم الذين كفروا بربهم يعملون والصلاة والسلام والسلام على أشرف المرسلين سيدنا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام يوصيكم ونفسي بتقوى الله فهذه وصية رب العالمين لجميع الخلق قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهب كل مؤمنة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى إذا عمل بقوله بنى لهم بيتا من بيوته ووقعوا باجتماع بني في بعبادة الله بتعظيم الله بتجليله فإن الله سبحانه وتعالى لا يرضى ولا يحب أي بقعة من الأرض سوى ما كانت بيوته على وجه الأرض هذا الذي جاء الحديث إلى بلده إلى الله قال رسول الله صلى الله عليه وسلم أحب البقاع إلى الله والأرض فتعجبها وأبرز قال الله وفي الأرض أسواقها أمة الإسلام ما من بيت يخرج الإنسان منه ويتبسط الله به إلا أن يكون بيتا من بيوته هذا الذي جاء في السنن وفي المسلم أحمد بن أبي سعد أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمكن رجل مسلم مسجد للصلاة والذكر إلا وتبشبش الله به بين يخرج منه كما يتبشبش أهل الواحد بجوارهم اذا قدم عليهم أمتنا إن الله سبحانه وتعالى جعل الكعبة المشرفة أول بيت وجع للناس لعبادة الله وجع للناس لتعظيم الله وجع للناس لطلب مرضاة الله سبحانه وتعالى على وجه الأرض كيف لا قال الله تعالى في سورة عمران إن أول بيت وضع للناس الذي بكة مبارك وهدى للعالمين وجاء في الصحيحين من حديث أبي بكر البخاري رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أي نفس وضع من أول الأول قال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال أربعون سنة أمتنا واعلموا ان ما رفع بيت الله رفع الله قدره في الدنيا والاخره كيف لا قال الله سبحانه وتعالى في بيوت اذن الله ان ترفع للتوحيد تسجل له فيها بالغدو والاعصار بارك الله لي ولكم سرا وسنه ونفعني الله واياكم بما فيهما من الذكر الحكيم اقول ما تسمعون استغفر الله العظيم لي ولكم فاستغفروه انه هو الحمد لله وكفى وصلاة الله وسلم على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السوء والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن أول عمل بدا به رسول الله صلى الله عليه وسلم بعد قدوم المدينة بناء مسجده الشريف بنى رسول الله صلى الله عليه وسلم مسجده على أرض من السنين سعد وزهير ساورهما رسول الله صلى الله عليه وسلم فابتاع هذا الارض منهما ثم بدا ببناء كفه واستغرق بناء المسجد اثنا عشر يوما شارك رسول الله صلى الله عليه وسلم اصحابه في بناء المسجد الشريف ثم بدا ان بلغ تمثيله جمع رسول الله صلى الله عليه وسلم انواعا من الاعمال الدعويه جعل المسجد مدينه للرزاق جعل المسجد معوى المسلمون والنفوس من خارج المدينه جعل رسول الله صلى الله عليه وسلم المسجد المرتبه الاولى لهذا الدين جعل رسول الله صلى الله عليه وسلم مسجده المستشفى الاول في هذا الدين ومنظمه تعمل معاذ في هذا المكان وهكذا درس القلم المسجد ايضا محضرا يحكم بين الخلقين في نفسه بالعدل بين الناس حتى عظم الخير جميع المدينه نسال الله تعالى ان يستعملنا في هذا المسجد كما ذكر الاسلام مسجده في بعض الموضوعات لكي سبحانه وتعالى وامه الاسلام للمسجد في تاريخ الإسلام رسالة الأمة إلى أهل الأمة فكل بيوت حول فكل بيت من بيوت المسلمين حول مسجد مساجد الله إذا كان هذا المسجد يداوم على كتاب الله وعلى سنة رسول الله صلى الله عليه وسلم تجدون الضياء السماوي من كل بيت من بيوت المسلمين وهم ذلك الإسلام فخيركم وشرفكم في اتباع سنة رسول الله صلى الله عليه وسلم فنسأل الله تعالى أن يوفق الجميع لما يحب ويرضاه ومن سبق أو استطلع من ذلك سبحانه وتعالى بلد المسلم أناس ونفارق الحياة نسأل الله تعالى أن يرحمهم ويتقم أمتهم بفضل رحمته ويوسع لهم أمورهم وينور لهم في قبورهم وكذلك الله سبحانه وتعالى أن يجمعنا وإياهم صلى رسول الله صلى الله عليه وسلم في هذا الجنة الفردوس يوم لا ينفع مال ولا فلوس إلا من أتى الله بقلب سليم اللهم ربنا أعز الإسلام المسلمين اللهم أعز الإسلام المسلمين ودمر أعداءك الدين اللهم ربنا دمر أعداءك الدين اللهم وحد حقوق المسلمين ووحد حقوق نفسنا بالحج وبالمسجد واجمع شتاتهم وردنا يا ربنا اليك ردا جميلا اللهم ربنا احسن اعوان ابائنا اللهم ربنا احسن احسن اقوال امهاتنا واحسن أقوال شبابنا في هذا الحج وفي جميع أحزاب المسلمين يا أرجل الأجلين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا ردنا إليك ردا جميلا آمنا يا رب بما نسأله فأنت التقوى وأهل المغفرة ولا توابك لمن أهل وأهل أهل الذنوب والمعاصي اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمره بدأ في بلوكي وقلنا من قال الله سبحانه وتعالى ان الله ملائكته من على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المخلوق القائم في مخلص فليقابك من نمى الصلاة علي أو يعطيه فلزكة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم وصل الأنبياء خليل الرحمن المقاتل اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا